أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله bí ayé ti bí àwọn kan lọ ló gbé àwa náà lọ ọ̀pọ̀ ẹni fún ọlọ́run lórí eléyìí. ìgbẹ́ ìjẹ̀kùn wa bá lẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam ànábì tí ọlọ́run rán sí wa láti fi kájá ti jẹ́ òdodo à ìgbẹ́ ìjẹ̀kùn wa bá ànábì náà kó máa bá ara yẹ kó máa bá àwọn sọ̀rọ̀ àgbà tó gbogbo àgbà àti àtẹ̀lé ànábì náà tó jẹ́ òdodo yàrá gbogbo àwọn olùkọ́ wa lọ́wọ́ sábà wà sàn wọ́n ní ẹ̀sán olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo àwọn ọlọ́dà fún sàǹbà wa ṣe fún wa gbogbo wa náà pátá tí a papọ̀ kírun láàyè kí ọlọ́run tó gbàdúrà gbogbo wa àti gbogbo ìtì ọlọ́run tó ti wá bìlá àwọn ti yára hàmọ̀ràn míì yọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú àdéhùn ẹlẹ́ẹ̀kẹrin dín ní ogún tí a bẹ̀rẹ̀ rẹ̀ sí ìjọ òní yìí. bẹ́ẹ̀ náà láti máa tẹ̀síwájú lẹ́nìí. gẹ́gẹ́ bí ó ti jẹ́ sí pé a ti bẹ̀rẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tó lọ a sì jẹ́ pé wá pé àdéhùn yìí àdéhùn kan ní tí ó kù díẹ̀ gbọ́bí tí ò kí nǹkan ó jìn ó kùn tó yóò ló pin náà ni ọlọ́run ọba wa nìkan òun lọ́ba tá a lè sọ yìí pé pàtó bẹ̀rẹ̀ sí ń jẹ́ ọlọ́run ní kò sì sígbà kan tá a sọ yìí pé ìgbà tí yọ parí tẹ́nà rẹ̀ lélẹ́yìí abẹ́rẹ́ nǹkan eléyìí náà lè jẹ́ kí ó kálukú gbogbo ipò tó bá wà gbogbo àyíká yìí tó bá wà ó lóore ó lò dáadáa dípò ọ̀bọ lọ́wọ́ ẹ̀ wọ́n padà bọ́ nù yóò padà bọ́ kó nu ojú ọ̀gá yà oyè tiwa táwa jẹ kéde késo yẹ tìyín tẹ ẹ pé wọn máa pé ọdún mẹ́rin ọdún mẹ́jọ ni ni tó sí yìí. kò sí sígbà kátà lè sọ wípé báyìí kò ní jẹ́ ọlọ́run kò sí bọ́lọ́run ọ̀kan náà àbá sọ wípé subhana ma lè sáàtì làwọn òbí dáyà wàlálà òun kéékèèké ìgbàgbá láàpégbà tí ìdí ọlọ́wọ́n bá rè ó pin yìí. abẹ́rẹ́ ẹ̀ a bẹ̀rẹ̀ ní ọlọ́jẹ́ kí a lè yọrí ẹ̀ kó náà wá fi sínú sùnwọ́nsẹ́ rẹ̀ kọ̀ọ̀kan wá kó sì tún gbèsè ayé wọ́n ṣe. àdìsá wa àbúdárẹ̀ lè ti parí òun lábẹ́rẹ̀. wa tí a sọ fún wa pé ọ̀kan náà àwọn kúrú sí òun tí a ṣàlàyé níjà àdìsí kúdí sí fún wa ní ọ̀sẹ̀ tó lọ náà lẹ́yìn tó ṣe pé inú àwọn ọ̀rọ̀ náà táwọn afá ti sọ lórí ẹ̀ wa ní àdìsí òun ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run tó pé ànẹ́bì òun ló fi èdè lárúbáwá gbé jáde fún wa nínú àwọn afá mi náà tí wọ́n ní àti ìgbéjáde èdè rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ pátọ̀dọ̀ ọlọ́run náà pé àtúntà ń gbà fún ni wípé kò ń ṣe ìwá torí pé Kùránì ní bá ṣùgbọ́n àdìsí ló sí láàrin ni ó ti máa sọ fún tí ó sì máa rú jáde fáwọn èèyàn àdìsí wọn ni àdìsí eré kankan àbọ̀ yìí àní sọ fún wa pé. ìbádì ìní àwọn tòtò ìmọ̀ àlà nafsi ọlọ́wọ́ bá lè kí ọlá ń pe àwọn ẹrú ẹ̀ pé àbòsí ṣíṣe òun ṣe léèwọ̀ fúnra òun àti sàlàyé tó pọ̀ lórí eléyìí nínú ẹ̀ òun ni pẹ́ńtọ́ bá ṣe tòun ọlọ́run òun ní fi ìyà jẹ́ òun fi sínú ilé ìgbẹ́ ẹ̀ tó bá ti ṣe aburú náà òun ọ̀jẹ̀ níyà. nínú wípé òun ọlọ́wọ́n ọba òun ṣe déédéé nínú ìlú wa tó bá wá rí bẹ́ẹ̀ láàrin ara yín náà ẹ má ṣàbòsí fúnra yín o ẹ má ṣe fúnra yín pọ̀ lórí eléyìí bákan náà lọ́n tún ní ẹ̀yẹ gbogbo yín yẹn náà lẹ́ni àyàfẹ́ ń tẹ́wẹ́ lọ́wọ́ bá wá nàmà wá ní pásítà ẹ̀wá sọ́dọ̀ ìbẹ̀rẹ̀ òfin ní pọ̀nàmọ́ yìí. ẹni pé eléyìí náà ọjọ́ ìbámu sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà tí ń bẹ ní alukur'an tí náà ọba àlekọ́lá máa sọ pé ní. ẹni tó ń ọlọ́wọ́ ọba tó ń bá pọ̀nàmọ́ fàwọn àlè mọ̀ọ́tẹ́jì òun náà béèrè mọ̀nà ni eléyìí jẹ́ ìtumà sí ọ̀rọ̀ yìí náà yìí pé ní pásítà àdúró ni ẹ wá ìmọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run tẹ́ bá ti wá ìmọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run máa bọ̀nà mọ̀ yìí. a sì ṣàlàyé lórí eléyìí náà jẹ́ òní yìí pé ní ìwá mọ̀nà sọ́dọ̀ ọlọ́run òun náà ni kí ni ọlọ́run wí kíra nẹ́bí sọ. bákan náà ọlọ́run bá àlejò ọlọ́run tẹ̀síwájú wípé ní kúlùkùn jáà ẹ̀ ìlà mẹ́ni àtàhàntù gbogbo yín pátá eléyìí ni gbogbo yín o ẹni ebi ń pa gbogbo yín gbogbo tó ń kórè nílé o náà màá yí pé ọdún ọlọ́wọ́ bá náà ló béèrè bùkátà rẹ sí abẹ́rẹ́ gẹ́gẹ́ bá ìsọmúra wa níbẹ̀rẹ̀ àdìsí pé ọba tí gbogbo wọn máa jí ronú kan ní ara ìrònú kan ọlọ́run ọba náà lélẹ́yìn gbogbo tó kálukú jẹ láyé gbogbo wa pátá àgbọ̀dọ̀ ronú kan ọlọ́run. anabi wọn tẹsíwájú lórí ìpẹlẹ àìbáyé kólókun ààrẹ ilà àmàlì kàṣáwùtù pásítẹ̀kì sún ní àkùsùn fún un ọlọ́ni gbogbo apáta aláìlásọ ni wá o oníhòòhò ni gbogbo wa àyàfẹ́ tó wọn ọlọ́run bá wọ̀ lásọ pásítẹ̀tì tún ní akóṣùkùn ẹ wá béèrè kẹ́ ẹ lásọ̀wọ̀ lọ́dọ̀ èmi ọlọ́run kí n lè wọ̀ yí lásọ. àkọ́kọ́ náà níbi àdéhùn yìí níbi díẹ̀ múlẹ̀ yìí pé níbi ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tá a rárá kà yìí ó fìdí ẹ̀ múlẹ̀ pé nínú ìtọ́lọ́wọ́ ọba tọ́fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ ènìyàn òun ni káwọn máa rìn òun ẹni pé bọ́ọ̀lù sí wá nù pèmí kúlù kún áárí ìpìlẹ̀ gbogbo iná orí òun ní àyàfẹ́ tẹ́mi ọlọ́run bá wọ̀ lásán pásítẹ̀kì sùn ní ẹ wá wá kẹ́ ẹ lásán wọ̀ sọ́dẹ̀ mi ọlọ́run á sòkùn máa wọ̀ yìí lásán eléyìí ti di àmúlẹ̀ pé irun tọ́lọ̀ ń fẹ́ nínú ìgbésí ayé àwọn ọmọ èèyàn òun ni ká máa wọṣọ. ìṣesí ẹranko òun ni kọ́mọ làásọ kọ́mọ wọṣọ kọ́mọ lọ́jẹ̀ ń ṣe lọ náà. bó tilẹ̀ jẹ́ sí pé ọlọ́run fún àwọn náà ní irun ara ọlọ́run fún àwọn ètí ńlò yẹ fún àwọn náà níyẹ́ kódà àwọn eléyìí tí ò ní irun tí ò níyẹ́ ó bá wọn náà níbi ìpẹ́pẹ́ tí ó kó ara wọn bẹ́ẹ̀ pé pàtàkì apá ẹ̀rí kó wọ́n kó àwọn nǹkan yẹn dàgbára wọn. à ń pè à ń pè dábàá kan ní agíyítí ìmọ̀kọ́tàǹtò ìbò mi báyà ló kọ́ mi jẹ́ pé mo fi fún un dágbé lọ́dọ̀ tó agíyítí làwọn lọ́ọ́ pè bí aláǹgbá báyìí lórí ṣùgbọ́n máa tóbi ju aláǹgbá lọ dáadáa ẹni ká àwọn tí wọ́n máa jẹ tí wọ́n bá pa tán ẹni pé ká tó di pé wọ́n jẹ wọ́n kó gbogbo ara rẹ̀ ń dànù ara fi tọ́nà gbogbo náà dànù. ètò wá ṣe tọ́wọ́ akẹ́sí pé tó gbayé kan ibi tí ètò ọ̀nì ti ríṣẹ́ ṣe lónìí òun ni kọ́kùnrin ọmọ wọ sọ máa kóbìnrin ọmọ wọ sọ máa kàmáà káàkiri ayé ṣùgbọ́n eléyìí ká yà wá lẹ́nu ṣètọ́ni ni ibi tí ètò àdúrà ti fẹ́ gbà wọlé yọ kàn wá ọ̀dọ̀ àwọn kan yóò sì rí bẹ́ẹ̀ wọ̀ náà tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ̀ ọ̀rọ̀ kan kọ́ ọ̀nà wa kọ́ sí wọn. torí pé bí kí wọ́n máa rìn o ibẹ̀ ni ṣètọ́ọ̀nì ti rí sẹ́sẹ̀ jù àtẹ́bẹ́yẹn ni wá àìsàn màláìkà nígbà tọkùnrin bá rí ìfújọ́ yẹ kí ó rí lára obìnrin nǹkan kó díẹ̀ ní ẹ̀ bómìnir náà bá rí tí ọ̀yẹ́ kó lára ọkùnrin nǹkan kó dẹ́mi ẹ. torí di eléyìí àdìsí yìí náà fi di ẹ̀múlẹ̀ pé ìṣesí àtọ́nà ń dá máa wọ èèyàn yálà ọkùnrin ni àbóbìnrin ni ó sẹlẹ́sì mùsùlùmí ni òfin sẹlẹ́sì mùsùlùmí ni turupadi ṣe eléyìí kọ̀ǹsẹ́ńtà lórí wípé bóyá ọjọ́ mùsùlùmí nìkan dọ̀míìrù yẹn ń dájú ẹ̀kọ́ gbogbo àwọn èèyàn ni. pàápàá jùlọ bákan náà nínú tó ń jẹ ká tó wọn gbọ́yé pé àwọn òròyìn Ọlọ́run ti ń bẹ lábẹ́ ibi tọ́lọ́ ti bẹ̀rẹ̀ yìí pé ẹ má ṣàbòsí fúnra yín pé ṣé mùsùlùmí nìkan ẹ ọba ọjẹ́ mùsùlùmí ni ṣe mùsùlùmí ni bákan náà yóò tẹ̀lé wípé ní gbogbo yín náà òun ni ẹni bá bọ̀ eléyìí náà kó gbogbo èèyàn lọ́ba wí bẹ́ẹ̀ náà ni tí oúnjẹ jíjẹ gbogbo èèyàn náà a ó ní wípé ní ẹdẹ ènìyàn kan ò ní máa gbáyà àti kọ́ máa ní tí wọ́n máa jẹ níta ìmọ̀ wá jẹ lè yàtọ̀ ó lè jẹ́ àwọn àbòmíì kiri pé bí kókó báyìí náà làwọn máa jẹ kí sì máa yó ó sì ó sì lè jẹ́ pé àwọn òbí ìdí nǹkan mímu ní máa ń pọ̀ nínú pé títà wọn máa jẹ yóò sì máa yó wọn ṣùgbọ́n ohun títà ń kẹ́ lọ́dọ̀ tí wọn náà nípa àwọn náà jẹun. àwọn àti pé gbogbo apáta àtẹ́tọ́ wá sin ọlọ́run àtẹni tí ń sẹ ọlọ́run lójú méjèèjì kò sẹ́nìkan tí ò ní jẹun. kódà ń gbà mí ẹni tí ń sẹ ọlọ́run a tún máa jẹun tó fẹ́ a máa jẹun tó wù ju ẹni tí ń kọjá ìkẹkẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wu Ọlọ́run ẹni tí ọfẹ ẹni tí ọgbà tiẹ̀ akọ ayé tì kọmọ lu ayé bó ṣe wù àjẹmọ rẹ náà níjọ kọjá kọta tọ́ba ti wu Ọlọ́run ẹni tí ń ṣe tiẹ̀ lójú méjèèjì alikọ́ bí ọba ńlá kan kò ní ní. kọ́lọ́kọ́sá eh, ni wọ́n á fi ṣe báyìí. ṣùgbọ́n tóun náà ọba ti jẹ́ kí omi tí kó ṣe tó tí ọba ti jẹ́ kí tọ̀wọ́n bọ́ lọ ẹ̀ yóò ní àjẹgbére òun ti jẹ́ tiẹ̀ tó láyé nu eléyìí wá jẹ́ àwọn àròyìn tí bá wípé ní látara jíjẹ látara wíwọ̀ látara gbígbé ìgbésí ayé wa ẹni pé ẹwọ gbogbo ẹsẹ lọ àwọn àdìsí yìí so mọ́ra wọn torí pé àwọn kókó bíi mẹ́rin kan tọ́wọ́ bíi àdìsí yẹn tó ti gbé nípìnlẹ̀ ìpinnu ẹ̀wá ìmọ̀nà sọ́dọ̀ wọn ọlọ́run ẹ̀yìn pé gbogbo tó bá gbọ́ bá sẹ́nu ìgbésí ayé ẹ̀ ó kálukú náà máa ronú pé kò ní kí n rìn já kí ìsájú sí yàrá bóòlù kí n rí ìgbésí ayé yìí yálà lórí ara mi ni lórí àwọn ọmọ mi ni eléwo ń bẹ lórí bóòlù ṣe pílánì ìgbésí ayé bóòlù ṣe pílánì àwọn ètò tata wọn ni. látara bẹ́ẹ̀ ọlọ́dẹ sọ mọ́tòkè wípé ẹ mọ́sàbòsí fúnra yín gbogbo pílánì ló ń pílánì mọ́sàbòsí lórí ẹ̀ mọ́sẹ̀ fúnra rẹ mọ́sẹ̀ báwọn ọmọ rẹ bákan náà lẹ́ẹ̀kejì nítorí kálukọ́ jẹ láyé ó kálukú àmà lé káwọn kálukú àmà wá kí lórí tó jẹun náà má ṣàbòsí lórí ẹ̀. bákan náà tó kálukú ọwọ́ lẹ́kẹ́ ìkọ́ wọ sọ tí ó da ìtẹ́gbẹ́ lọ kọjá lè fún ọ̀pẹ́ yẹn bọ̀ nínú téèyàn ń wọ̀ lórí náà inú ẹ̀ mọ́tò náà wà torí pẹ́ẹ́lí kábẹ́ lọ mọ́tò ńláńlá ẹ̀rí ti jẹun bá lọ lé tuntun bá tuntun bá lẹ́nu jẹ́yìn. òun ni àwọn oríṣiríṣi ìròyìn tá à ń gbọ́ lẹ́ni lẹ́yìn tó yẹ pé kọ́dà ìròyìn àmà ìròyìn ń gbé nísìnyí náà yìí pé ìdí dọ́dọ̀ àwọn àkànnú àwọn àlùfáà kó tẹ̀gẹ́ pé àwọn àbá àsúnà àwọn àrìjẹ́ pé ká èèyàn wá ní kílímà kankan lọ́dọ̀ àwọn èèyàn má yà wá lẹ́nu ṣètọ́ọ̀nì ló débẹ̀ ọ̀kan náà bá àrùn lórí títí ẹ̀mẹ́jọ yà lẹ́nu tó bá ti pé pàtẹ́ wọn bẹ́ẹ̀ kí lásán tí wọ́n bá sọ àdúgbò lè wá ẹ̀yà rẹ̀ kó lùsí kó tó ṣiṣẹ́ tó o bá ti wá orin lásán àbọ̀ wá orin àbọ̀ wá orin dùn tó o fi lò ó ṣètò ọ̀nà sọ pé kò ní ṣiṣẹ́ àdúgbò ọwọ́ ti sì dáàbò kó o sí i. ẹ̀rí kan tí wọ́n náà bá ti wá gbà wọ́n náà dọ̀hùn sínú wọ́n náà di olùyapa àti ọlọ́run kọ́tà burúkú kéèyàn wá wòsàn ti ń ṣe ní níbi ewé àtẹkù tọ́lọ́run fún wa. gbogbo tọ́lọ̀ ń kó yẹn ọlọ́run ló ń kó mọ́ àwọn ewé èkó nígbà ìṣòro sára ni ṣùgbọ́n gbogbo bá ti ń lọ síbi wípé ẹ máa mú ẹ̀dá tí ń sẹ̀mí yálà ní jùlọ ló ti gbogbo ẹ̀ eléyìí ti di aráàlú ní ká tó wá pé ẹ̀yà ara èèyàn tí ọlọ́run gbogbo eléyìí náà ló sọ papọ̀ lọ́bẹ̀rẹ̀ àti sùn wípé ẹ mọ́ sábòsí rárá àbòsí irú ṣe síbẹ̀ torí bàbá wo bí ọlọ́run ti tó ọ̀rọ̀ wọ̀nyí á lè fún gbogbo ẹ̀sùn papọ̀ mọ́ra wọn nínú nǹkan tí ń sin mọ́pọ̀lọpọ̀ sábòsí lórílẹ̀ láyé lónìí náà nù nínú omi tábòsí ti ń jáde lórílẹ̀ láyé lónìí nínú àwọn bí ọ̀pá lẹ́nu ti tó ọ̀rọ̀ kalẹ̀ gbọ́dọ̀ tuntun kalẹ̀ bẹ́ẹ̀ ni ìtẹ̀yìn ọjẹ ìtẹ̀yìn ọwọ́ ìtẹ̀yìn olóò wọ́n rí wọn náà rí pé wọ́n eléyìí èèyàn pàtàkì ní láwùjọ yóò wá ṣàbòsí lórí kó tó lo mọ́tò ńlá yóò ṣàbòsí lórí kó tó wọṣọ ńlá yóò ṣàbòsí lórí kó tó gbélé ńlá gbogbo tó yẹ kí èèyàn mẹ́wàá ó pín òun nìkan yọ̀rá gàbó ọlọ́ọ̀ni ẹ̀rọ sì bẹ́ẹ̀. anábì tẹ̀síwájú gẹ́gẹ́ bọ́lá ọba àdéhùn láti sọ́dún.

níbi àwọn ọ̀nà téèyàn máa ń gbà sẹ́ lọ́run lóru jù òun ni kápá wọn ti ń jalè rírìn lóru ọ̀pọ̀lọpọ̀ ìtínà tó dáyé lónìí kó bá di lóru kó wà bẹ́ẹ̀ ní sùn ni àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n wà lórí nẹ́ẹ̀tì aburú gbogbo aburú ayé pátá wọ́n ṣe mẹ́ wọ́n jalè mẹ́ wọ́n ṣe sìnà mẹ́ wọ́n pa èèyàn lójú mẹ́ kódà wọ́n pa èèyàn mẹ́ wọ́n jẹ sábà mi wọ́n pa lórí fóònù náà. tọ́ba wa di ọwọ́ ọ̀sán wọ́n fà pé sábìsì yẹn ń ṣe dáadáa tọ́ba dọ̀wọ́ alẹ́ táwọn ẹni sọ̀tún àgbà yẹn sábìsì lọ́rẹ̀ ń dáadáa wọ́n wá jókòó sí i. àsìkò pọ̀ tọ́lọ̀ bá sọ àmọ́ gbàgbọ́ yẹ bí mùrùn sàmáì básìkò wá ti lọ làgbọ́ yìí ló tún máa lékún sí i. bọ́ bá mọ̀ díẹ̀ níwọ̀n bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọba tún bẹ láyé ó tún máa gbàgbọ́ yẹ sí i tó máa yí ọ sí i. kó ti ihe lóru tí lè má ìdí ọwà àná gbogbo oríṣiríṣi àbúkú pátá òun ó sì mẹ ọlọ́ni gbogbo eléyìí lẹ́yìn ṣe lóru gbogbo oríṣiríṣi àbúkú náà lẹ́nu mi ń gbáyé ṣe lọ́sàn-án ọlọ́ni gbogbo náà wà á nà áàrùn gbogbo àwọn àṣìṣe yín pásítẹ́kìtì ìrú ni ẹwà mi lálàkùnrin jìn àgọ̀ bẹ̀rẹ̀ lágọ̀ ìmíràn ọ̀rọ̀kùnrin jìn kátó lọ mí bí ọlọ́wọ́ bá lè kọ́lá ti náà wá tó ọlọ́wọ́ bá lè kọ́lá ò tún kí afayélẹ̀ pẹ̀lú ìwà káwọn gbé ìwà wá bá wọn tó ní ti àti tó bá ti di wípé ẹ̀mí múra àti mọ́ tó ọ̀sẹ̀sẹ̀ wá sọ wípé ọlọ́run mo túbá ọlọ́run ó lò wọ́n bá túbá rẹ̀ mọ́ àníbi ní pé wà bẹ́ẹ̀ àníbi ní ọlọ́run máa gba túbá lọ́wọ́ ẹrú máa lami yòókà rúgèrò nígbà tẹ́mi ọ̀bá tì máa débi pẹ́mi fẹ́ bọ́ lára ṣùgbọ́n nígbà tẹ́mi ti fẹ́ bọ́ wá pé ọlọ́run foríjì mi kó ṣe sábà yìí gbà tó ń mí lọ òkè tó ń mí lọ ọlẹ̀ tó ń lálàáfíà aburú tó ń ṣe tó ń lágbára àti ṣe tó ń ṣe má tó wọn gba ń jẹ́ lórí àwọn ètò ti sẹ́yìn ọlọ́run bá àlejò láti mú orí ẹ̀sìn rẹ̀ jì ọ́ bó tilẹ̀ kẹ́sí pé àwọn eléhùn àwọn eléyìí tó kó gbogbo wa pọ̀ jẹ́nẹ́rálì yẹn bọ́tà àwọn kan bẹ tó ṣe pé tó bá di ìkẹ́kọ̀ọ́ ayé òun lòun. tóòrùn bá ti fi lè máa lè yọ níbi títí wọ̀ kò sábò nínú ìmọ̀ láyé ńgbà náà kó pa tí ó kù láyé ńgbà kò séyìn àrí gbogbo ọmọ ìyá tó yóò kù wọn. ọlọ́run mọ́jẹ́lé yọ fún wa àtàwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. ṣùgbọ́n èyí táwa náà wá wá bẹ́ẹ̀ lẹ́nìí òní kẹ́mi náà yẹra mi wò kẹ́mi náà wá borí mi síwájú ọlọ́run kí n sẹ́ni tuntun bá ọlọ́run tó fẹ́ káwa náà káwa wá foríjì síwájú ọlọ́run gbogbo àwọn tá a ti ṣe kọ́nà òun lè yá fi wa. ìdá mi dúró ọlọ́run yá ìbáàdì ìnákan látẹ́bí lògùn dúrí pátádò rúni wàlá ìtẹ̀bí lògùn náfọ̀yí pàtàǹfàrúni ọlọ́run gbogbo yín pátá ẹ̀ lè. máa òpin ẹ lè dé òpin ìnira kan tó lè jẹ́ ìnira fẹ́mi ọlọ́run kẹ ẹ wá ti ẹ̀rọ olúkan yẹn pé bá ṣe eléyìí ọyẹ kó lè ní la ní agbára yóò lè ka ẹ̀rí nígbà tí láàrin àwọn olóṣèlú ilé ìgbìmọ̀ wáyé dáadáa wọ́n wà lọ́ọ́ lè ṣe investigation dáadáa lábẹ́lẹ̀ wọ́n lọ lè ṣe ìwádìí lábẹ́lẹ̀ pé wà yẹn ọ̀nà wo láàbì rè bọ́ abẹ́ ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ẹ bá kí ìsẹ́ni kan máa ṣe wọ́n máa lọ lè ṣe àwọn wádìí wọ̀nyí lábẹ́lẹ̀ gbogbo wádìí tó ń kẹ́ ẹ lè ṣe nípa ọlọ́run ẹ padà tún sọnù ní tẹ̀ bá rọra pé wàá ṣèwádìí kan yín pé eléyìí ló lè kẹ́ ìlera ọlọ́run kò sí tí wọ́n ti ṣèwádìí dáadáa mẹ́lòmíì wọ́n mọ̀ bí wọ́n ti lè mú tí wọ́n wá sọ fún pé kòkó jẹ́ o sọ̀rọ̀ pa àtọ̀tọ̀ báyìí apàtẹ̀ náà bàjẹ́ ẹ̀dá ẹ̀pàmílẹ̀ <laughs> ẹ̀mọ́pàmílà jẹ̀bọ́n àbí nǹkan tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ ni ọba wa ní bá mú ẹlòmíì ní bá wá ní bá sọ àṣírí kẹjá nínú àṣírí rẹ gbogbo tábẹ́ gbà lọ́wọ́ rẹ pátá yọ sọ ọ lẹ yọ sọ ọ nílà yẹn ni ẹ sá pàmí ni ẹ má pàmí ta ẹ má jà yọ ọmọ ẹ má jà yọ ọmọ pé ìjọba ti bẹ yóò ju wọlé yẹn yẹn ni ọlọ́run kò sí ìtẹ́ ẹni wájú nípa òun ọlọ́run tẹ̀ wá lè rí bẹ́ẹ̀ tó wá wá lè ní òun ọlọ́run wà láà bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ wá tún ronú wá kan náà yìí pé kí la lè ṣe fọ́dọ̀ wò ó sẹ́yìn pé gbà mí ìtumọ̀ wáyé náà láàrin àwọn ẹ̀dá àwọn kí la fẹ́ ṣe fẹ́ nìyí o ládùúgbò gbogbo tó ṣe yìí tá a fẹ́ fi kọ́mẹ́ṣẹ́ tiẹ̀ lórí tó ṣe yìí tó mọ̀ pé àmọ́rírì tó ń ṣe sẹ́yìn pé àwọn àjòkó lẹ̀ ronú lórí ẹ̀ dáadáa tí wọ́n wá ṣe ìkàkà mẹ́lòmíì yóò tún bẹ́ẹ̀ lè ṣe pé nígbà tó wá fẹ́ máa ṣàdúrà fún ọ pé wọ́n ṣe kókó ṣe lù wọn tó tó kò sí nǹkan kan tá a lè ṣe fọ́lọ̀ tó wá lè jẹ́ sí pé nǹkan yóò dùn wọ́n lọ́wọ́ yóò tún wá ní ọlá ẹ̀kú àbí yóò wá jẹ́ kẹ̀kẹ́ tó lọ́wọ́ wà ní gẹ́gẹ́ bíi pé látara nǹkan òun lòún ti ń sẹ̀mí àbí látara nǹkan yẹn làǹfààní kan ti wáyé fún wọn nínú nǹkan tó lọ́wọ́ ìnà kún láńtẹ́bìlì kúndúrí pátẹ́dù òhun ni ẹ lè dópin ìnira kẹkẹ afẹ́fara nìyẹn lọ. wà láńtẹ́bìlì kún ẹ̀bùn yìí ẹ ti lè dópin àǹfààní kan pátáfà òhun ni kẹwàá fẹ́ sábà ní kàmí mìíràn. abẹ́rẹ́ka pẹ̀lú ọ̀dà ọlọ́run torí àsìkò ẹ̀já tó bá yẹ yìí. àwọn máa tẹ̀síwájú pẹ̀lú ìsopọ̀ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú àdí ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ni wọ́n á dúró fún wa pé bẹ́ẹ̀ tí wọ́n á pọ̀ tó èèyàn nu ilé àlùjẹ̀ nu nu yìí bẹ́ẹ̀ ti pọ̀ tó àtàwọn tó ti kú ti pẹ́ àtàwọn tó kú bẹ́ẹ̀ gbogbo yẹn dúró síbi kan tọ́gbà yìí kí gbogbo yẹn papọ̀ síbi kan tọ́gbà yìí kí wọ́n kájú kọ́nà wá béèrè tọ́fẹ́ kí wọ́n á fún nǹkan kò dínkù nínú ọlẹ́ ìrẹ́lọ́ nǹkan kò dínkù nínú ọlẹ́ ìrẹ́lọ́ àyàfi gẹ́gẹ́ bí omi tá a bá kìbọ̀ ibùdó ńlá ìdí abẹ́rẹ́ tá a kìbọ̀ ibùdó ńlá olùtọ́ bá tán bẹ̀ tó ń fi wù wà nù. eléyìí ń jẹ́ ká mẹ́rin pé hàn kó wá lu wà ká jòkó jẹ́ níta bá sì ń fẹ́ ká mọ̀ wá lọ́ọ̀dù kankan kọjá ọ̀dọ̀ ọlọ́run gbogbo ń táwọn aláyé pátá gbogbo ẹ̀ níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ sí àrísá abẹ́rẹ́ bàtàlá nínú àánú ẹ̀ gbogbo tó kálukú wá wá ń lé lóore fúnra wa fẹ́mi wa báwọn olólùfẹ́ wa kọ́dà báwọn tí wọ́n fẹ́ wa tí wọ́n fẹ́ wa ìfẹ́ rẹ̀ báwọn abẹ́rẹ́ lọ́rùn lórí ìjọba yìí ọlọ́run sàn sí fún wa o sàn sí fún wa gbogbo tí wọ́n ń jẹ́ ìbànújẹ́ ẹnì kọ̀ọ̀kan lórí ara wa ni lórí ẹbí ni lórí ara lórí àwọn aláṣùmọ́ ni ọlọ́run sàbáwá gbogbo bẹ̀rẹ̀ àbẹ̀tùkà yà àbábọ̀rọ̀ mí اللهم إني أعوذ بك من قضاء سوء أعوذ بك من قضاء سوء وشماتة الآلاء اللهم إني أعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وسماتة الآلاء تلاوة ليال أمر الدين الله اللهم الهدى والتقى والأفاق والهنى تلاوة ليال أمر الدين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته yeah. طيب.